والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته so أنك ń pe àkíyèsí àwọn tí wọ́n ń ka àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ká àwọn tí ń ka ti ń tà ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ká kò clear àwọn ẹrú ọlọ́run ti ń rà láwọn ìlú gbogbo wọ́n ń complain wípé tí wọ́n ń ká kò clear so gbàtẹ́yìn ti mọ̀ pé business rẹ̀ ń fi ń ṣe tá à ń fi ń rówó òfin ọlọ́run dá lórí pé gbogbo ohun tí èèyàn bá fẹ́ ṣe kó ṣe kó dáa kò sáǹfà nínú kẹ̀kàn tàtàkùtà fáwọn ẹrú ọlọ́run tẹ bá ní tó bá pẹ́ rọ tẹ ní tẹ̀ ń fi ka ọba wúlò ẹ̀rẹ̀ tó bá wúlò ẹ̀ ń fi pawó ni sòkò sáǹfà nínú kẹrù ọlọ́wọ́n bọ́ ra nǹkan kan kọ́ débì kan kí gbogbo ọmọ tún kílẹ̀ àmà káwọ́ sì máa jẹ owó rẹ̀ sínú torí kọ́ mọ́ bàa jẹ́ pé yọ jẹ́ ìbálẹ́jọ́ fún yanjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama nítorí wọn pò ń ka òun ta kọ́ wá ẹ̀rọ tó dáa ó náà sì ka níka tó tó ń lọ́ ara rú rẹ̀ òun náà ní kábàámà. ṣe lè pàtàkì púpọ̀ because àwọn èèyàn ń complain nípa àwọn ń rà ṣùgbọ́n kìí sábà clear kọ́ làwọn gbà fún wa. تعالى في الحديث العشرين وأربعمائة وعن أم هشام بنت حارثة بن النعمان رضي الله عنها قالت ما أخذت قاف والقرآن المجيد إلا عن لسان رسول الله صلى الله عليه وسلم يقرأها كل جمعة على المنبر إذا خطب الناس رواه مسلم وعن ابن عباس رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم من تكلم يوم الجمعة والإمام يخطب فهو كمثل الحمار يحمل أسفارا والذي يقول له أنصت ليست له جمعة رواه أحمد بإسناد لا بأس به وهو يفسر حديث ابي هريره في الصحيحين مرفوعا اذا قلت لصاحبك انصت يوم الجمعه والامام يخطب فقد لغوت وعن جابر رضي الله عنه قال دخل رجل يوم الجمعه والنبي صلى الله عليه واله وسلم يخطب فقال صليت قال لا قال قم فصل ركعتين متفق عليه الحمد لله gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn àdéhìí kò séyìí tí ò tó láti pé kí wọ́n sì wé lórí àti ṣàlàyé rẹ̀ torí pé wọ́n ń tọ́ka sí àwọn àdájọ́ ńlá nínú àwọn àdájọ́ tó rọ̀ mọ́ salatul jumu'a àdéhìí alákọ̀ọ́kọ́ eléyìí tí Ummu Hisham binti Haritha ọmọ Nu'man tó gbà wá ọlọ́run bá kó yọ́nú sí i sàábì kan ni nínú àwọn sàábì ṣùgbọ́n gbogbo àwọn tí ń ṣàlàyé ìtàn ayé àwọn sàábì kò sí ìtọ́da rẹ̀ fún wa wọ́n kàn ń pè ní kíni Ummu Hisham ìyá Hisham bẹ́ẹ̀ náà láti ti mọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn tírà tí ń ṣàlàyé ìtàn ayé àwọn èèyàn bẹ̀rẹ̀ látòrí àwọn sàábé tó fi dórí àwọn tán pọ̀wọ́ lé sàábé àwọn kan wà tó ṣe pé ńṣe ni wọ́n kàn mọ̀ wọ́n pẹ̀lú kúnní àwọn ti àbú lágbájá ọmú lágbájá wọn ò mọ̀ wọ́n mọ orúkọ wọn wọn ò fi ṣèkà ṣùgbọ́n wọn ò mọ̀ wọ́n mọ orúkọ wọn àwọn míín sì ń bẹ tẹ́lẹ̀ pé àbúlágbádá náà fi mọ̀ wọ́n ṣùgbọ́n dáa pé wọ́n lè gbìyànjú pé bọ́yá orúkọ rẹ̀ ní bọ́yá orúkọ rẹ̀ ní eléyìí tí èsè dandan kó jẹ́ pé orúkọ rẹ̀ náà ní gẹ́gẹ́ bí ta ni Abu Huraira radiyallahu anhu bó ti ṣe pàtàkì tó gbajúmọ̀ tó yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ṣàlàyé biography àwọn sàábé wọn ò mọ orúkọ rẹ̀ pàtó tirẹ̀ ibn Abdul nínú tírà rẹ̀ al-Isti'ab ó ní ọ̀rọ̀ tí wọ́n sọ nípa orúkọ kí ni orúkọ rẹ̀ gan ó lé lórí sí ọ̀rọ̀ fọ́tì ẹsẹ̀ mọ̀ kó kọ̀ọ̀kan ní òní nu gbogbo fọ́tì kálukú gbìyànjú òun á sọ pé bóyá ètò lágbára jù nu gbogbo tí wọ́n sọ ní ká máa pè é ní kíni Abdulrahman ibn Sakhr èyí tá a lè tún fọwọ́ sọ̀yà àpòkọ rẹ̀ náà sànù so nítorí ẹ̀ iná ni wọ́n ti kọ àwọn tíra fún agẹ́bí Imam Muslim ọkọ tírà kan fún wa ó ní ma'rifatul asma'i wal kuna ma'rifatul asma'i wal kuna mímọ̀ nípa àwọn orúkọ àtàwọn kúníyà abu fulan ummu fulan ètò jàǹbí ni pé ìyá yìí wọ́n mọ̀ pẹ̀lú pé ummu hisham ni ọlọ́run bá kó yọnu sí i ó ní ma akhadtu qaf wal qur'anil èmi ò kọ́ suratu si ha nkọ máa ké bẹ́ẹ̀ ni wọ́n ha àyàfi gborí ahọ́n anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìdí ni wípé anabi máa ń ké súra yìí ní gbogbo ọjọ́ jumu'ah lórí mímbọ̀r nígbà tí máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ kíké rẹ̀ lójoojúmọ́ tí anabi máa ń ké ní

sọlá anabi sallallahu alaihi wasallam máa ń kà ìmọ̀ àkà lórí khutuba ní gbogbo ọjọ́ jùmọ̀ a sì ti kà àdìsí kan ṣáájú ká tó dórí eléyìí wípé ń bẹ nínú àmì pé aláàní yìí ó ní àgbọ́yé nínú ẹ̀sìn kí kútúbà rẹ̀ ó kúrú kí sọ̀láàtì rẹ̀ ó sì ṣe kínní kógùn. a jẹ́ pé kíkúrú kútúbà náà àmọ́ àmọ́ náà ni láti nu sunna anabi muhammed sallallahu alayhi wa sallam kíkúrò kútúbà àmọ́ náà ni láti nu sunna anabi sallallahu alayhi wa sallam tẹ́ bá lálùkùránì mẹ́ bá wò wò àyà mélòó ló wà nínú suratul jumu'ah àyà mélòó ló wà nínú suratul munafiqun ẹ̀yẹ́wò àní ẹ̀wọ̀ alukùránì kí ẹ ṣe kíkẹ́ sẹ́yìn tí ń wò ni. naam suratul jumu'a mọ́kànlá suratul munafiqun mọ́kànlá tó bá kún mọ́kànlá ó di mélòó méjìlélógún so gbogbo àwọn àyà tó sì wà nínú suratu Qaf wọn fẹ́ gunjura wọn lọ pẹ̀lú àwọn àyà tó wà nínú suratul jumu'a eléyìí tó túmọ̀ sí pé ní púpọ̀ suratu qaf ìlọ́po suratu kínní ìlọ́po jumu'a àti munafikuna ni méjìlélógún àti márùndínlógójì à márùndínníàádọ́ta márùndínníàádọ́ta forty five. èwo lọ́pọ̀ jù Suratu Qaf pọ̀ ju méjèèjì lọ lẹ́ẹ̀mejì ó tún lé anabi sallallahu alaihi wasallam sì sọ pé ó ń bẹ nínú àmì pé ẹnì báyìí ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn kí kútúbà rẹ̀ ó kúrú sí sọ̀láàtì rẹ̀ a jẹ́ pé látara ẹ̀rí yìí a rí pé kíkúrú kútúbà àti gúngùn sọlẹ kullun bihasabiha kullun bihasabiha gígùn àti kíkúrú kútúbà níbi kútúbà sì jẹ kútúbà gígùn àti kíkúrú sọlát níbi sọlát sì jẹ sọlát mo rò pé yé wa kìí ṣe yí pé kíkúrú àti gígùn wọn á wo sọlát sí kútúbà o ṣe é fura èsì pé àgbé sọlá àtẹgbẹ kan àgbé kútúbà àtẹgbẹ kan àwọn àgbé ológun jù kìí ṣe lẹ́yìn o torí pé tá a bá wò bẹ́ẹ̀ a ti rí i pé kútúbà gùn ju ó gùn ju rákà méjèèjì gan lọ kan tó ka gbogbo súrà yìí tán ẹsìn mọ̀ pé anábì kéke wà ń darúkọ kò wà ń darúkọ láìsẹ̀ eléyẹn túmọ̀ sí wípé yàtọ̀ sí súrà yìí sanabi ó tún bá wọn sọ̀rọ̀ mi àbí òní bá wọn sọ yóò tún bá wọn sọ ṣe eléyẹn túmọ̀ sí wípé kíni gígùn àti kíkúrú sọlẹ́t àti kútúbà kálukú pẹ̀lú bí ti ṣe ń jẹ́ onítùmọ̀ kullun bí hasabẹ́ kútúbà ogun tí a bá lógun níbi kútúbà tí a bá wò sí kútúbà mi sọláàtì ogún ní sọláàtì ìyẹn ni pé tá a bá wò sí sọláàtì mi kìí ṣe pé tá a bá wo sọláàtì sí kútúbà àbí tá a bá wo kútúbà sí mo rò pé a agbó àgbọ́yé yìí látara hadithi ummu hisham wọn àbí máa ń ké súrọ́tù qaf ó sì túmọ̀ sí pé sàṣà lọ́jọ́ tí èké ń jọjú mọ́ a torí pé òun òun ọkọ mọ̀ ké òun ò sì rí ha àyàfi gborí ahọ́n anabi sallallahu alayhi wa sallam nítorí kíkà tí máa kà kulla jumu'a ó tún sọ jáde ní gbogbo ọjọ́ jumu'a ala al-mimbar lórí mimbar idha khatab tí máa ń ṣe kútùbà so bá ṣe wò nù á wo kútúbà yìí sáwọn kútúbà míì sógun àbí ogun bá ṣe ṣèdájọ́ nù á wo sọ̀láàtì júmọ̀ àyè sí sọ̀láàtù júmọ̀ àmì sógun àbí ogun ibẹ̀ láti máa ṣèdájọ́ èsì pé á wò ó pé ìṣẹ́jú mélòó ni wọ́n fi ṣe sọ́láàt ìṣẹ́jú mélòó wọ́n fi ṣe kútúbà tẹ̀lé tá a bá wò bẹ́ẹ̀ kò sí kútúbà náà tí wọ́n ṣe láyé tí ò ní gùn ju sọ́láàt lọ. ọ̀bá àjẹpọ̀ lágbọ̀ọ́yé ọ̀bá àmọ́ lágbọ̀ọ́yé ń di ẹ̀sìn torí pé tó fi ṣe mùkọ́dímà nígbà bá parí mùkọ́dímà amma ba'du ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sòkòlà kó ṣe pé inú pépà ló ti ń kà á gbogbo kútúbà tó ń kànú pépà tá a experience rẹ̀ láyé ó lè ka ọ̀rọ̀ tó tó ewé ìwé mẹ́wàá ṣùgbọ́n àsúrékà ó yé eyín kò yé eyín kọ̀kan yọ kàn máa súrékà wọ́n wọ́n wọ́n wọ́n nígbà tó bá jókòó yóò tún dìde bóyá ó kù pépà mẹ́ta yóò tún kà sòtẹ́ bá wago fún un ṣàṣàlẹ̀ tí máa kéré sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó bá kéré jù ní akramakumullah sọláàtù la fẹ́ ṣe níṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tẹ̀tí fẹ́ẹ́ túlẹ̀ rákà méjì mà ní abẹ́ ìfura bẹ́ẹ̀ so eléyìí fi hàn pé kò sí bó ṣe fẹ́ wọ́n wò tó fẹ́ wọ́n méjèèjì síra wọn wàá rí i pé kútúbà ń gùn ju sọláàtù lọ náà ni so ìdí nìyí tó fi jẹ́ pé tí wọ́n á máa wò ní ìsìn gẹ́gẹ́ bí àdìsí Ummu Hisham ti ṣe ṣàǹfààní fún wa ó ní pé gígùn àtàìgùn kútúbà A wò sí kútúbà ni gígùn àtàìgùn sọláàtì á wò sí sọláàtì ni fẹlẹ́ yìí onífíkì tó wà nínú àǹfààní tí hadithi umu hisham mú wá àǹfààní mi òun náà ni pé anabi wa sallallahu alayhi wa sallam lọ́lọ́run fa alukur'ani ràn ọlọ́run ọba ó sì pa láṣẹ pé kó kà fún wa ká gbọ́ ìgbà tẹ́ni tí wọ́n fi rán tó ti kà sí wa létí ó súnmọ́ káwa tí wọ́n fi rán sí káwa náà máa ká máa kà ńgbà tá a bá ti gbọ́gbọ́ ẹnu rẹ̀ ẹni tí wọ́n fi rán kọ̀sáhùn rẹ̀ ọkà sí wa létí ó súnmọ́ káwa náà máa gbọ́ ká máa kà tá a bá ti gbọ́ ní ẹnu rẹ̀ yàtọ̀ sí olùkọ́ tó ṣe pé òun ti mà àwa tó fẹ́ kọ́ àti mà ṣùgbọ́n òun kùnà láti kà sáwọn èèyàn létí ó ní ẹ máa kà á ọ̀ka dáadáa wọ́n kà á wọn náà kà dáadáa wọ́n kà á wọn náà kà dáadáa sẹ́mi kó àwọn ọmọ yẹn kún wípé ẹ kà fún wa náà mo rò pé yé wa ẹni tí wọ́n fọ̀rọ̀ rán àbẹ́ni tó lòun ti kọ́ òun ti perfect ó yẹ kóun ó lè fi example dáadáa lélẹ̀ fáwọn ẹni tó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ pé wọ́n náà kọ́kọ́ wí ká gbọ́ kọ́kọ́ wí ká gbọ́ so ìdí nìyí tó fi jẹ́ pé olùkọ́ tí ó bá dúró níwájú àwọn èèyàn kọ́yàn lẹ́kọ̀ọ́ òun gangan lára ti gbọ́dọ̀ kọ́kọ́ dángájíá náà nítorí pé tí ọba dala láhán kọ́ dáńtọ́ ní tí ó súnmọ́ náà ni pé bóun ò ti ṣe máa wíwùn generally àwọn mọ́tò wọ́ọ̀sì jùlọ. torí ẹ olùkọ́ ọ gbọ́dọ̀ mọ nǹkan kà kásáwọn èèyàn létí kí wọ́n gbọ́ eléyìí wọ́n mẹ́nu àléébù àtàbùkù tí ń bẹ láàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí wọ́n ń kà kún ẹni tó mọ̀ láwùjọ pàápàá jùlọ nígbà tí a bá láwọn ń ṣe tafsir eléyìí tá a lórúkọ rẹ̀ ń jẹ́ at-tarjamatu kì í ṣe tafsir tarjama tafsiriyya ni nítawọn kan ti túmọ̀ kalẹ̀ lédè lárúbá ni wọ́n kàn sọ fáwọn èèyàn Yorùbá sá bí kò gbéjà làálẹ̀ nkalẹ̀ ẹ eh, gbogbo tó wí ọ̀n kàn túmọ̀ rẹ̀ ni so eléyìí ẹ tarjama tafsiriyya ni ẹ wá rí i pé ńgbà tó ń bá fẹ́ ṣe tarjama yẹn àwọn àyà tí yọ fẹ ṣàlàyé yun òun ò ní kà òun ò ní kà ẹnìkan náà kọ́ bá a kà kí lẹ́ ń perú wọn àjà nọ́ọ̀sì sẹ́wọ̀n pé gbogbo Yorùbá nù já nọ́ọ̀sì kí ni nọ́ọ̀sì yẹn kó ń ka nọ́ọ̀sì ó ń ka nọ́ọ̀sì wọn á ní tó jẹ́ mufradu an-nusus ìyẹn ni pé ń ka ọ̀rọ̀ tó wá bó ti ṣe wá tó máa pé ń ka náà sùn ọ̀nà àtẹ́lẹ̀ ìbáyé wa ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n wá ọmọ tó bá mọ kéóké bàbá tó mọ kéóké àwọn ni máa sábà ka náà sùn fún wa ìgbà míì tó ń bá kà tán àfáàtọ̀ wa lóun fẹ́ ṣe tafsiri yẹn onótùú àtúnkà. sẹ́wọ̀n kí wọ́n gbójú fáìn nánu ta ló yẹ kọ́kọ́ kàná kọ́ ma kí ó wá gbà. so òun ọ̀tàrí eléyìí kọ bí ó ṣe pé nígbà tó bá ń pè náà kò tún sígbà tún ní tú tí ọba máa kà dáadáa ẹ̀rí táwọn yóò tètè máa bá gbé lárugẹ làálàkún ẹ̀rọ làálàkún ṣe ẹ̀rọ mímu yẹn ti di nǹkan mi làálẹ́kùn tuflihun wọ́n á ní làálàkún tuflihun. <laughs> so eléyìí ṣe bí ìwọ tí wọ́n pè lólùkọ́ wọ́n lọ́ọ́ ẹ̀kọ́ kọ́kọ́ kà kó fi lé àwọn èèyàn lórí ahọ́n pé bá a ṣe é pè ní lẹ́yìn náà àbùkátà rẹ̀ ìwọ tó fẹ́ ṣàlàyé àyà alukurani fún yàn ó ti tó kíni kíni kíni kó tó jókòó lẹ́gbẹ̀ẹ́ kó máa ka kíni pé kíni ọ̀ kọ́sẹ́mẹsẹ́ ni wọ́n lọ ka àyà yẹn àyà tó fẹ́ ṣe tafsiri rẹ̀ fáwọn èèyàn nígbà tó bá kà ó abẹ́rẹ́ sí ní yàn nànà tó wà ń bẹ̀ ẹnìkan débi kan tó ṣe tafsiri rẹ̀ bí ọba ṣe lárinrin tó wọn ò lájà náà sí <laughs> kíní rinrin so ó túmọ̀ sí pé tó dhalika mablaguhum min al-jahl so ibi táyì mọ̀kán gbà wọn dé nù so ó túmọ̀ sí wípé à ń bùkátà mà ìwọ tó ọmọ ìwọ kà fáwọn èèyàn kan gbọ́ sẹ́wọ́n ká láwọn olùkọ́ kan àwọn olùkọ́ kan àwọn olùkọ́ kan láti kéékèèké wa kọ́lọ̀ wọn san wọn lẹ́sàn-án rè àwọn olùkọ́ yẹn wọ́n sound wọ́n dá láhán ọwọ́ ọ̀wọ́n bá tí wọ́n ń rojú ráyè kọ́ wa á ọ̀làpá lára kálukú tọ́lọ́mùbá ní kò bá ro olùkọ́ bẹ́ẹ̀ pàdé láyé rẹ̀ ó rí kó ọmọ rántí gbogbo gbà rẹ̀ pé yes bí bàbá yìí ṣe pé ń jọyún àti ọmọ nǹkan pé á àsọ nímà àmọ́ àwọn wàǹdarùkù náà ọmọ pé àdánwò ló ti fi sí ọ lẹ́nu pé ìsásúlísí ìsásúlísí wọ́n wá tún ọ sí tún ọ sí títí pé ìdẹ́zọlẹ́zílẹ́tìl pé ah, ìsásúlísí ni wọ́n kọ́ wọ. àdánwò ńlá nìyẹn torí ẹ ẹni tó bá mọ ọ yẹ kó mọ dájú kó sì fi lé ọmọ ọlọmọ láhàn torí pé kò sẹ́ni tọ́lọ́run ọba ọ̀daràn rẹ̀ dá àwọn olùkọ́ ni máa ìmọ̀ ya pátánì ahọ́n bí tí wọ́n bá ṣe rí bẹ́ẹ̀ náà ó gbé lọ́mọ lẹ́nu rẹ̀ kéèyàn kíyèsí o àgbà ní kálukú ń dàn o ẹni tó ti bímọ ti bímọ o ẹ fọmọ yín sílẹ̀ ẹ̀kọ́ tó wúlò o ibi tí wọ́n ti kọ́ tí wọ́n ò tún ní tún kọ́ tí wọ́n ò tún ní tún kọ́ ibi tí wọ́n ti kọ́ lẹ́ẹ̀kan báyìí ó gbé nu ní ti dáadáa ibẹ̀ ní kẹ́ ẹ wá fọmọ sí ẹ mẹ́sẹ̀ jọ́ nu ẹni tí wọ́n kọ́ ọmọ síbi kan pé ó dínwó o sì gbọdọ depend lórí ara torí wọ́n gan ọ̀mọ́ pè wọ́n gan alára ọ̀mọ́ nǹkan kan pè ebi náà là ń tún ọ ṣe tó tó ti ń bọ́ ọmọ ọlọ́run tójúmọ́ ọ irọ́ lásán torí ká lómìnira nínú nínú àwọn èèyàn ó ti superiorize ara rẹ̀ bàjẹ́ pé òun ti da débì kan òun náà tún máa fi lé ọmọ lẹ́nu ẹ mọ̀ pé gbogbo ẹ̀wọ̀n dàrúkù section náà wọ́n tún jọ bọ́ sí nítorí pé ìwọ gan à ń tún ọ ṣe ọ̀gbọ́ ọ̀gbá tún ó ti di gbígbẹ́ bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ lọ ńkọ kí ni ó ṣe yọ ọ́ dání kálukú ọba sinmi fọmọ rẹ sílé ẹ̀kọ́ kọ́ ọmọ gbọ́ lẹ́nu ọmọ ìwọ ọ̀fẹ́ máa pín tí ọmọ la nígbà tó ń bá gbé ìtọ́ àmọ́ tó bá pé tiẹ̀ ń bá ọmọ náà mọ̀ wú ni. so nítorí eléyìí báyìí ń kà sí wọn létí. bákan náà yìí tún tọ́ka sí pé. ó ń bẹ nínú nǹkan tí a ò gbọ́dọ̀ ṣàfẹ́kù rẹ̀ nínú kútúbà kíkẹ́ alukur'an kíkẹ́ alukur'an gbọ́dọ̀ wà nínú kútúbà èsì kọ́kọ́ kan máa sọ̀rọ̀ máa pìtàn àwọn ah, bàbá yín kan àwọn ah, ìyá yín kan bí wọ́n ṣe máa dúró lórí mímbàrí pé kí ni àwọn ìyá yín wò ní dúró lórí mímbàrí. kútúbà kò gbọ́dọ̀ gbófo níbi kíkẹ́ ayé alukur'an ṣùgbọ́n ẹnu àwọn olùmọ́kò wípé kọ́ọ̀fù wal Qur'anil Majid kìí sọ̀rọ̀ àyàn ni pé ká ké nínú kútùbà tonti pa anabi ò lè má ké ní kútùbà kan gẹ́gẹ́ bí Ummu Hisham ti ṣe ń sọ ṣùgbọ́n ẹnu àwọn olùmọ́kò pé kìí sọ̀rọ̀ àyàn ni ká máa ké súra ẹnu kútùbà ṣùgbọ́n àdìsí yìí ń tọ́ka sí pé kútùbà kò gbọ́dọ̀ gbófo níbi aya al-Qur'an ìdíjà nàbì sallallahu alaihi wasallam fi máa ń ké súra yìí ni pé wọ́n ní wáàzí pọ̀nù rẹ̀ gan ìkìlọ̀ wa laqad yassarna al-Qur'ana lidh-dhikri fahal min muddakir ìkìlọ̀ wà ń bẹ̀ a ti ṣe alukurani ní rọrùn fẹ́ni tó bá fẹ́ rántí Ọlọ́run táwa lẹni náà tó fẹ́ rántí Ọlọ́run nù yín ó sì tún sọ nípa gbẹ̀ndẹ̀ alukiyama ó sọ nípa bọ́lá ó ṣe jí kálukú ó sọ nípa bọ́lá ó ṣe ṣèṣirò fún wa tọmọ náà wọ náà tọmọ àlìjáná wọ àlìjáná gbogbo eléyìí lànà bí fẹ́ ràn àwọn létí ìdí nu ti fi ń ka súra yẹn ẹ̀yin sì ti mọ̀ pé báwọn ibi bá ti ṣe ń wí ó ti bọ́ sí ti ẹni tí ń gbọ́ lẹ́ẹ̀kan náà torí pé àwọn gbédè èdè táwọn ibi fi ń bá wọn sọ̀rọ̀ wọn gbọ́ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ bákan náà hadithi ó ń tọ́ka sí wípé bóbìnrin bí júmọ̀ àtúnṣe jọ́ràn yàn lórí wọn wọn ìsàlàyé lọ sí júmọ̀ à. kìí sọ̀rọ̀ yẹn lórí wọn ṣùgbọ́n wọn kìí ṣaláì lọ sí jùmọ̀à nígbà tí wọn bá ti nídìíwọ́ míì bíi nǹkan oṣù àbẹ́jẹ́ ìbímọ àbá àbí tọ́jú aláàárẹ̀ àwọn náà tún máa ń sojú kòkòrò láti lọ sí jùmọ̀à ibi tá a ti ẹ̀ ni pé Ibnu Hisham Hisham ó lóun há súra anabi sallallahu ní lọ sí solatul jumu'ah kò sì sẹ́ẹ̀rì tó fi hàn á pé torí pé ti gbó ni torí àtẹni tó gbó àtẹni tí ò gbó jùmọ̀ àyè sọ̀ràn yẹn lórí àwọn obìnrin tó eléyìí túmọ̀ sí pé tíwọ́n náà tó bá tẹpẹlẹ mọ́ lílọ sí jùmọ̀ ní gbogbo jùmọ̀ àìwọ́ obìnrin tó sì mójútó fi hàn ọlọ́run ọba tó de bó ti ṣe jáde ọ̀dà púpọ̀ kò sí ní tó burú ń bẹ̀. bákan náà hadith yìí tún fi hàn bó tilẹ̀ jẹ́ pé ẹ̀yìn lẹ́yìn làwọn obìnrin máa ń wà nínú masajid akhiruhunna haythu akharahunna Allah ẹ tì wọ́n sẹ́yìn lẹ́yìn tọ́lọ́run bá tì wọ́n sí bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn obìnrin bọ́t bíbẹ́ lẹ́yìn wọn kò pé kí wọ́n má láǹfààní àti gbọ́n tí ìmáàmù sọ nítorí mo gbọ́ gbogbo súrà tó gbọ́ yékéyéké tó sì tún fi há sórí a kìí ṣe nǹkan kékeré ó túmọ̀ sí wípé àwọn obìnrin àwọn náà ń gbọ́ kútúbà anabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá ọkùnrin náà ti ṣe ń gbọ́ àǹfààní tó sì tún wà ń bẹ̀ tún ni pé imam tó ń ṣe kútúbà fáwọn èèyàn ọ̀ràn yẹn ni kó gbóhùn sókè lọ́nà tóun rẹ̀ ń kọ́ tí ó fi kárí gbogbo ẹni tí ń tẹ́tí gbọ́ ànábì ìbá àmọ́ kọ́ wá jẹ́ pé ànábì ègbóhùn sókè báwo ni Ummu Hisham ti ṣe fẹ́ gbọ́ kò sí ti ṣe fẹ́ gbọ́ à ń bọ̀ síbọ̀ sí pé yọ ọ́ hà súra yìí pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin. lẹ́yìn náà ni wọ́n mú hadith abdullahi bin abbas radiyallahu anhuma wa wọ́n lànà nabi sallallahu alayhi wa sallam sọ pé man takallama yawma al-jumu'ati ẹnikẹ́ni tó bá ń sọ̀rọ̀ lọ́jọ́ jumu'a wal imaamu yakhtubu lákòókò tí imaamu ń ṣe khutuba kí ẹ sì kí wọ́n ní tọ́jọ́ jumu'a bá ti dé láyé kọ́ gbàwé ọ̀rọ̀ ó máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lọ́jọ́ mi ṣùgbọ́n gbà tí ọ̀tọ́ kọ sọ̀rọ̀ nígbà tí ìmáàmù bá ń ṣe alkhutuba torí rẹ̀ wal ìmáàmù yakhtubu wal ìmáàmù yakhtubu eléyẹn jumlatun haliya jumlatun haliya ń sọ ipò wo ni ìmáàmù wà nígbà náà ìgbà tí wọ́n ní tó bá fi lọ sọ̀rọ̀ ìyẹn ni pé tó sì jẹ́ pé ìgbà náà ń kọ́ khutuba ni ìmáàmù ń ṣe ẹni tó bá sọ̀rọ̀ ńgbà náà so eléyìí túmọ̀ sí wípé ohun yòówù ó lè mú ọ fẹ́ sọ̀rọ̀ ohun yòówù ó lè má sọ̀rọ̀ nípa rẹ̀ kò tọ́ rárá ni kò tọ́ rárá gbogbo bó ti lè wù kọ́ pàtàkì tó kò tọ́ wal imamu yakhtubu ó túmọ̀ sí pé òfin tó de má sọ̀rọ̀ ó ní í ṣe pẹ̀lú ìgbà tí ìmáàmù ń ṣe kútúbà ni kò ní í ṣe pẹ̀lú wíwọ masjid ṣùgbọ́n kò sì ní í ṣe pẹ̀lú pé ìmáàmù ti jókòó lórí mímbà kò ní í ṣe pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ní í ṣe pẹ̀lú bíbẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìmáàmù lè ti dé kó jókòó sórí mímbà báyà gàdá ń pè fún sọlá àbí wọn ò tiẹ̀ ti pè fún sọlá eléyìí ò pé kọ́ ọmọ sọ̀rọ̀ torí ìmáàmù ò ti bẹ̀rẹ̀ sí ní ṣe kótùbà tí ìmáàmù bá ti lè fi bẹ̀rẹ̀ sí ní ṣe kótùbà ó sì túmọ̀ sí pé ẹni tó ìgbà tí ìmáàmù bẹ̀rẹ̀ sí ní sọ kútúbà yẹn bó lèmi ṣe mọ̀ pé ń ṣe kútúbà tí ń bá gbọ́ tí ń bá gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ mo lè sọ̀rọ̀ torí pé mi ò gbọ́ ìmọ̀ pé kankan lọ so gẹ́gẹ́ bí ìmáàmù Ahmed onítọ̀ bá gbọ́ kò sẹ́sẹ̀ lórí ẹ̀ so ṣùgbọ́n ẹni tí bá ń gbọ́ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn ò sì sọ ike man takallama yawmal jumu'ati wa huwa dakhil al-masjidi hálẹ́tẹ̀ كون ìmáàmì يخطب، wọn sọ pé tó bá sọ̀rọ̀ lọ́jọ́ júmọ̀ nígbà tó wà nínú masjid tí ìmáàmù sì ń sọ kútúbà lọ eléyìí ò eléyìí ò ní í ṣe pẹ̀lú pé o ti wọnú masjid àbí o ti wọnú masjid ẹ ibikíbi tó bá wà tí wọ́n sì jẹ́ mùsùlùmí tó ń gbọ́ kútúbà tí wọ́n ń ṣe tó sì jọ́ kan nínú ẹni tí júmọ̀ àjọràn ẹ̀ lé lórí tí èso rìn àjò tí èso obìnrin tí èsì ṣe aláàárẹ̀ bó tilẹ̀ jẹ́ pé aláàárẹ̀ ní ti ń ṣe lè kú mbẹ́ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ so ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ bá àjọjọ masjid lọ́wọ́ ọlọ́run sálù alálọ́ọ̀nì lẹ́ ń sọ̀rọ̀ ó ti dáràn fahuwa kalhimar fahuwa kamathalil himar ẹni tí ń sọ̀rọ̀ nígbà tí ìmáàmù ń sọ kútùbà àpèjúwe rẹ̀ yóò dàgẹ́ ti kẹ́tẹ́kẹ́tẹ́ ni o yahmilu asfara tó lu ẹrù tíra sẹ́yìn ẹ̀mọ̀ká àpèjúwe burúkú nù àpèjúwe burúkú nù ń tọ́ka sí pé ntọ tó ṣèyàn o haram ni ka máa ma ní ìgbà tí ìmáàmù ń ṣe kútúbà wọ́n wá fi ọwé kẹ́tẹ́kẹ́tẹ́ ọjà àpèjúwe burúkú fífi èèyàn wé nǹkan burúkú yùn ń ṣe àmì pé nǹkan tí ní ọ ṣe tọ́ ẹ pé tí wọ́n bá ṣe yóò mọ̀ dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ ìdájọ́ rẹ̀ ní haram. so wọ́n sì fi wé kẹ́tẹ́kẹ́tẹ́ nítorí pé akramakumullah kẹ́tẹ́kẹ́tẹ́ wọn ò di ẹrù sí lẹ́yìn yóò máa ṣe wàhálà yóò máa mí pókanpókan tí ó bá tún fẹ́ rinlẹ̀ wọ́n tún nàǹgì wọ́n já lọ́rẹ́ kó lè bá a yára àwọn ẹrù tíra tó wá rùyùn àǹfààní pọ̀ ń bẹ̀ gan wàhálà burúkú ní fi ń rù ṣùgbọ́n tó ń ti gbogbo wàhálà burúkú yìí báyìí kò ráǹfààní kankan sí ń bẹ̀ ń tiẹ̀ irú rẹ̀ làwọn èèyàn sì máa kà tí wọ́n fi máa dàgbà lọ́pọlọ irú nǹkan tó ń rù yùn làwọn èèyàn ń kà tí wọ́n fi ń dàgbà lọ́pọlọ tí wọ́n fi ń pè wọ́n lólùmọ̀ ńlá gbogbo ẹrù tẹ bá wá dìrú ràkúnmí akramakumullah tẹ bá dìrú kẹ́tẹ́kẹ́tẹ́ akramakumullah kí ló fẹ́ rí mú bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ rí mú bẹ́ẹ̀ tó yàtọ̀ sí wàhálà ọlọ́run bá sì sọ pé kàmẹ́sẹ́lẹ̀ himari yahmilu asfara pápẹ́júwe wọn mẹ́sẹ́lẹ̀ lẹ́dínà humilu tawrata thumma lam yahmiluha kàmẹ́sẹ́lẹ̀ himari yahmilu asfara àpèjúwe àwọn tá a di ẹrù tawrata rù ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti rù àpèjúwe wọn dà gẹ́gẹ́ bíi ti kẹ́tẹ́kẹ́tẹ́ ni o tó rọ ẹrù tíra sẹ́yìn ṣùgbọ́n tí ò sí láǹfààní àwọn wọ̀nyí tí wọ́n ń sọ̀rọ̀ nígbà tí ìmáàmù ń sọ kútùbà lọ ọlọ́run bá fi wọ́n wí kẹ́tẹ́kẹ́tẹ́ tó ru ẹrù ó ru ẹrù tí í ṣe ní láǹfààní wọ́n sì ń ṣe wàhálà lórí ẹ̀ ṣùgbọ́n nǹkan yẹn ò ṣàwọn láǹfààní. bẹ́ẹ̀ náà lẹni tó wá sí jùmọ̀á tọ́kì tó súnmọ́ ni pé wàhálà ló ṣe kó tó dé jùmọ̀á ó rìn ó tiẹ̀ rìn ọ̀làágùn owó ló fi gàn kadà owó ló fi gun mọ́tò epo lọ́ọ́ dà sí machine epo lọ́ọ́ dà sí mọ́tò gbogbo ẹ̀ wàhálà ni ọwọ́ àlọ́ síbi tí wọ́n ti ń sàǹfààní tí wọ́n ti ń kọ́ báyìí ó ṣe dáa tọ́run ó ṣe tòrò ọwọ́ kùnà láti sàǹfààní ńbẹ̀ torí pé àpèjúwe ọjọ́ ti kẹ́tẹ́kẹ́tẹ́ lódodo tó ṣe kó ru ẹrù tíra táwọn èèyàn máa kà tí wọ́n máa fi kọ́gbọ́n tí wọ́n máa fi dàgbà lọ́pọlọ ṣùgbọ́n tó ṣe pé òun kọ́ kò rí nǹkan kan mú nígbẹ̀yìn gbẹ̀yìn gbogbo ìlàkàkà rẹ̀ tó fi rú ẹrù yìí ju lọ bẹ́ẹ̀ náà ni wọn náà gbàtò wá sí júmọ́à tó ń sọ̀rọ̀ nígbà tí ìmáàmù sọ̀rọ̀ àpèjúwe rẹ̀ ni tó ẹrù tíra tó sàǹfààní tó ráǹfààní sí tó yẹ pé wàhálà lásán lórí mú jáde bẹ́ẹ̀ náà ni wọn náà ẹni tó ń sọ̀rọ̀ nígbà tí wọ́n ń ṣe kútúbà ẹlòmíì wọ́n ń pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yàbá wa sọ fún onítàn pé mọ́sálásí láwà mọ́sálásí láwà pé òun ò kúkú sọ̀rọ̀ òun kàn sọ ibi tó ń wà fún un sọ eléyìí náà irú wọn náà wọ́n ń báwí àbẹ́yìí tí ń bá sọ láti lọ náfìlà. ẹnìkan wá ń pè lórí ẹ̀rọ wọn á dalóhùn pé ẹ̀lú ẹ̀lú ó sì tún bá sọ láti lọ oruku rúkú ó sì sami Allahu hamida ẹ̀lú ẹ̀lú tún wọlé ó ní àní mò ń kírun e subhanallah àní mò ń kírun sẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ àti gbogbo ètò ti sọ lẹ́ẹ̀kan àti ètò ọ̀sùn kọ̀ bá sọ láti jẹ́ sá mọ̀kàn kí n sọ bí tí mo wà fún ni kí ló burú so gbogbo wọn náà lọ̀rọ̀ ìbáwí àbí wọn bá kútùbà lọ ọ̀rọ̀ wa débì kan wa gbẹnu sí ẹni tó àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ létí pé ah bí etí ìyá afusa ń sè sọ ma pé ọ̀rọ̀ tó ń sọ ọba ìyá afusa wí ẹ́ ní masjid níbi tá a ti ṣe kútùbà la ilaha illallah ń ṣe báyìí yẹn ìfura gbàtọ́ pé kálukú jọ kọ̀ síra wọn ẹ̀yin ò ní mọ̀ ìmáàmù lọ́mọ̀ tún sọ àbọ̀ gẹ̀ẹ́tì kí ni ọ̀gẹ́tì àwọn tá a ní sọ̀rọ̀ fúnra wọn wọ́n tún jókòó bàbá ìbúrò sẹ́mi pé ẹ̀ ń sọ pé àwọn tá a ní bára wọn sọ̀rọ̀ ó sọ àjókòó bí ìgbà tán ti gbọ́ bàbá tún yára bàbá ìbúrò kí láà ní ẹ má má kí lẹ̀ ń tún ṣe nígbà táwọn ọ̀mọ̀fin ọlọ́run. so kọ́dà wọn lè pé sẹ́bi kútùbà amásùmátọ́ ló tún fẹ́ lọ ìyẹn ni pé tí àwọn ò lè máa sọ̀rọ̀ báwọn ṣe fẹ́ à ẹ̀ máa kàn ọ́ sẹ́ tọ́ ẹni tó bá wá sọ fẹ́ ẹni tí ń sọ̀rọ̀ pé à tẹ́tí kọ́ ọgbọ́n tí màá sọ kí ló ń sọ tó tó tó dùn lẹ́nu ẹ̀ dákẹ́ tọ́ laysat lahu jumu'ah òun ò ní jumu'ah o ẹ dákun òfo ta ló kéré títa lọ́pọ̀ náà àmì jẹjẹ ẹni tó pilẹ̀ sọ̀rọ̀ wọ́n lóun dà gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ tọrọ ẹrù tí ń ṣe wàhálà káyé bàbá túnisẹ́ ń kọ́ ìdákẹ́ òun kọ́ wọ́n lóun ní jùmọ̀à ẹ òfo ńlá méjì tó ń ti pín ẹnì kejì yẹn àtúnṣe ló ń ṣe fa. àtúnṣe ló fẹ́ ṣe pé ah wọ́n yìí sọ̀rọ̀ mẹ́wàá ṣe kútùbà ọgọ́ ni ìtumọ̀ dákẹ́nu kò ní sọ́jálẹ̀ mọ̀dákẹ́ yẹn pé ọgọ́ ni ọ̀dà ẹni tó ṣàtúnṣe o sẹ́mi wọ́n o bó ṣe jọ́ràn tó ọ̀dà kó bá ń pé gbogbo nǹkan ọ̀rọ̀ tó sọ́ǹbì kan tán gbósùbà fún ọ lọ sọ́ǹbò mi tó fi kàn àbùkù báyìí ọ̀pàdánù jùmọ̀ kò síbi tẹ́mi ò ti lè ṣe wáàzì ọ̀dà ó ṣe yí dáràn. torí ẹ àfi ká máa sọ́ra sí i lásán dákẹ́ èèyàn bá pàdánù jùmọ̀ ṣé ó pàdánù jùmọ̀ kó kúkú jáde nu nígbà tó ń tukú ti pàdánù rẹ ọba tó kọ jáde o tún gbọ́dọ̀ jáde o sì gbọ́dọ̀ má kì àwọn olùmọwá ni láàjúmọ àtàlàwò tànàbí sọmbẹrún laysat lahu jumu'a wọn ní ìtumọ̀ rẹ̀ ni pé ó pàdánù ládàá jumu'a ṣùgbọ́n sọ láti yẹn ti tó fún un torí kò gbọ́dọ̀ má ṣe àmọ́ ti pàdánù ládàá jumu'a. àní sọ pé júmọ́ àló ṣe wọn lọ́wọ́ àánú àdéhìí mi pé ọlọ́run gbà fún ní sọ láti yẹn fún ní kíni ní dóhùr rákà méjì náà ní òkè o àmọ́ ọlọ́run gbà fún ní dóhùr ṣé júmọ́ àní wọ́n ń fẹ́ gbà fún ọ ní àbí sọ ẹnu o sọrọ sọ o wọn tó gbà wá kò burú ó sì ń ṣe Eh, al-Bukhari àti Muslim igba anabi sallallahu alaihi wasallam sọ pé idha qulta li sahibika ansit yawmal jumu'ati wal imaamu yakhtubu faqad laghawta tó o bá sọ fẹ́ni rẹ ti ń sọ̀rọ̀ ní ọjọ́ jumu'a lákòókò ìgbà tí ìmáàmù ń ṣe faqad laghawta ó ti sọ̀rọ̀ kọ̀rọ̀ ó sọ̀rọ̀ burúkú tafsiri rẹ̀ ti wá nú àdìsí tó síwájú pé laysat lahu jumu'a ọgbẹ́ni tó bá ti sọ ọ̀rọ̀ nígbà tí ìmáàmù ń sọ kútúbà ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ò wúlò lọ́sọ̀ kò sì ní jumu'a láadáa rẹ̀ kọ́ máa retí rẹ̀ ń sọ̀látù zuhur sọ̀látù zuhur ni ọgbà kò sí jumu'a fún un ṣùgbọ́n ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá sọ fún ẹni rẹ̀ ó túmọ̀ sí pé gbogbo mùsùlùmí ẹni mùsùlùmí ni o mùsùlùmí ò mú mùsùlùmí kan lọ́ta o sọ̀rọ̀ kẹ́ni tí ń sọ̀rọ̀ anybody ló lè jẹ́ ó lè má ó lè má mà ṣùgbọ́n ẹni rẹ̀ náà ni. idha qulta li sahibika tó bá sọ fẹ́ni rẹ̀ tí ń sọ̀rọ̀ fẹ́ni rẹ̀ ni gbogbo mùsùlùmí ò gbọ́dọ̀ mú mùsùlùmí kan lọ́tà bá àjà lura yín kẹ fọra yín lẹ́nu tẹ bá tún ti fọnu tán kẹ tún dì mara yín torí pé kí ọmọ ìyá rẹ̀ ni yóò wá sí pé ńgbà náà ní àwọn ọmọdé hmm, nígbà pé kí ni yóò nígbà ẹjà kí ìrẹ́pọ̀ yín ó lè lágbàá sí ni kìsì pé mùsùlùmí wọn máa ń bára wọn jà kọ́tẹ̀ ò lè bẹ̀rẹ̀ a'udhu billah lẹ́yìn pé ní yorùbá level táwọn méjì máa ń jà tí wọ́n bá bá wọn dá sí gbogbo ebú tí wọn ò ti búra wọn gbà wọn jà kálukú ti múra rẹ̀ lẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni tẹ́ bá ní ìjà tẹ́ jà lẹ́yìn zohor wọ́n fẹ́ bá yín sọ lẹ́yìn magrib ó ti máa ronú gbogbo àwọn ètò tí ì rí sọ fún lẹ́ẹ̀kan gbogbo àwọn èbú tó bú ọ tí ò tí ì gbé sí tó ń wò pé tó bá dijọ́ mi yọ gbọ́ òní náà ni ó sì gbọ́ bẹ́ẹ̀ náà ni ń sọ pé kìnnìkan kìnnìkan báyìí tí ì bá ṣe pé mi bá ṣe sùúrù ṣé sórí rẹ̀ dàrú <laughs> ẹni tó ṣe sùúrù nu so eléyìí ní yorùbá level ni ní muslim level gbà tó ti fẹ́ bá ń parí ìjà gbogbo ohun tí ó tún jẹ́ kíjà yẹn ó peléke òní sọ ọ̀fọ̀ wọnú wọn á gbé mi nítorí kí ìjẹ́ ọmọ ìyá yẹn kọ́ mọ́ bá ṣe kí ni kọ́ mọ́ bá já dànù síbẹ̀ yìí máa pọ̀pọ̀lọpọ̀ já wọn máa láwọn parí tí wọ́n dàbí ẹni bu epo luná lẹ́gbẹ́ wọ́n tó dákun ni àìmọye ìjà ni máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kàkà kí wọ́n túká ń bẹ̀ kí rẹ̀ pọ̀ bẹ̀rẹ̀ ìjà wọn wàá gbóná ju tàtẹ̀yìnwá lọ torí ẹ̀já tá a bá ti lè parí ká má máa dá sí o ká má máa dá sí torí ẹ̀ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ni bàbá àmọ́ jẹ́ẹ́dẹ̀ rẹ̀ bàbá tani wo lè sọ fún pé kó dákẹ́ tí máa ń sọ̀rọ̀ níbi tí ò jẹ́ kó sọ̀rọ̀ kò sẹ́ni tó lè sọ fún pàápàá jùlọ ìsìláàmù lọ́jọ́ pa yín pọ̀ ibìkan náà lẹ́jọ́ jókòó sí wàá sọ fún un so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ o èsì pé ó wà wá selective fún àwọn ẹ̀yà rẹ àwọn mùsùlùmí tó jẹ́ ẹ̀yà rẹ ń tiẹ̀ àwọn mùsùlùmí tó jẹ́ ẹ̀yà rẹ wọ́n èsè tiẹ̀ ọ̀ gbádùn nù mùsùlùmí tó gbádùn níbà ṣe péjọ yìí báyìí ó yẹ kí a rí Ìgbò láàrin wa ó yẹ ká rí Haúsá láàrin wa ó yẹ ká rí Yorùbá láàrin wa ó yẹ ká rí Tápà láàrin wa ó yẹ ká rí Gárà láàrin wa ó yẹ ká rí TV láàrin wa. ó yẹ ebìrà láàrin wa ó yẹ ká láàrin wa ó yẹ àǹgás láàrin wa hmm? ebìbò láàrin wa gbogbo wọn wà ń kalẹ̀ ẹ jíṣẹ́ fún wọn pé dánilẹ́kọ̀ọ́ wa so because. kò sí wàhálà tí wọn bá wá kálukó jókòó tiẹ̀ tí wọn máa túmọ̀ rẹ̀ fún un ẹ̀ ń sìn lọ jókòó gbóyìnbó ṣé gbogbo òyìnbó tí wọn sọ lẹ́ ń gbọ́ débi tí wọn bá sọ débi kan ó bì ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ah, what did he say pẹ̀lú ẹ̀mí kan ọgbọ́ darí so ká tó wá pé wọn fẹ́ gbọ́rọ̀ ọ lọ so mùsùlùmí ah kò sírù Islam ẹ eh, wàláì kò sírù rẹ̀. torí pé tó bá jẹ́ pé wọ́n bá máa ń travel pípọ̀ kọ́dà nu nàìjíríà yìí ó rí i pé gbogbo ibi tó bá ti rí mùsùlùmí inú rẹ̀ ó kọ́kọ́ dádùn náà ni wàláhì torí pọ́kàn rẹ̀ balẹ̀ ibi tí wọ́n wà yìí kò sí fòyà unlike ọkàn débì kan gbogbo ọbẹ̀ pátá kò sáàmì pé mùsùlùmí kan wà mẹ́ tètè jáde ń bẹ̀ ni o tóró lè léwu fàlàáfíà rẹ̀ pàápàá ń yìí wọ́n lè pè wọ́n lu yìnbó kó aráàmù tó wá sọ́dọ̀ àwọn àní mọ́tò páàkì ibì kan náà tí mọ́tò wá páàkì ibẹ̀ nílùú kan sàwọn wá fúra mọ̀ pé gbogbo ibi tí sọ̀ráǹdìn ibi táwọn páàkì sí yẹn àwọn ọlọ́tì ni so yẹn wá jáde gbẹtọ̀ táwọn èèyàn yòókù tó lọkùn tó bọ̀ yẹn wá rìn lọ yẹn á rìn bọ̀ pé bó làdúgbò yìí rí bó nílùú ìtẹ̀ ṣe pé ọtí ni lọ́tún ọtí ni lọ́sì kálukú bá ti bẹ̀rẹ̀ sí ní fura pé àwọn boko haram máa bọ́ǹbù lé ọtí o kọ́mọ́yàn pé boko haram ni bàbá ti ń lọ tí ń bọ̀ ẹ fura o <laughs> subhanallah tó bá yẹ pé mùsùlùmí bá ní àwọn tó wà ń bẹ̀ tí wọ́n sì sí ṣọ́ọ̀bù tí wọ́n rà ń ta kóòkù wọn sẹ́yìn pé mùsùlùmí ìtọ́tí sẹ́yìn pé tí wọ́n wí ni pé bàbá ṣé ẹ̀ ń dúró àwọn yòókù ni pé bẹ́ẹ̀ ni ẹ wá jókòó lórí àgàmì bí mùsùlùmí ṣe máa ṣe sí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ni náà lọ́lọ́ sọ pé afanaj'alul muslimina kal mujrimin wọn ò lè dọ́gba o mùsùlùmí àtọ̀daràn wọn ò lè dọ́gba torí ẹ ló ti jẹ́ pé tó bá wà láàrin àwọn mùsùlùmí tọkàn rẹ̀ ọba balẹ̀ yẹ ìmánì rẹ̀ wò yẹ ìmánì ló ń gbé ká àmọ́ tọkàn rẹ̀ bá balẹ̀ wọn kò yẹs alhamdulillah kò sí nítorí mọ́ ọmí kan láàrin àwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ torí ẹ ìdá qulta li sahibika nítorí gbé wa lọ bẹ ni tó bá sọ fẹ́ ni rẹ gbogbo mùsùlùmí lẹ́ni rẹ gbogbo mùsùlùmí lẹ́ni rẹ ẹ fi tìjà sẹ́gbẹ́ kan ṣé kìí sọ ọmọ ẹ̀yà rẹ ni ọmọ ẹ̀yà rẹ ni nínú Islam àwa sì ti mọ̀ pé ìjọ́mọ ẹ̀yà nínú Islam ó ju ìjọ́mọ ẹ̀yà ti bíbí lọ lópin ìgbà táwọn ìbá ti ṣe mùsùlùmí lópin ìgbà táwọn ìbá ti ṣe mùsùlùmí wọn làwọn ta ni àti ta ló introduce sínú family àwọn yìí báyìí we don't know them Okay, Allah knows them they are all my brothers in Islam are we not your brothers ẹ eh, broda bàbá màmá lẹ́yìn broda banza ti èsì lọ sẹ́yìn pé banza àbí wọn banza broda broda lásán ti èsì lọ kí ni a fẹ́ fi ṣe irọ́ lásán tí èsì yọ ọ́ nù ọbẹ̀ táàkùtà àbárí àmọ́ wa so àwọn ọmọ ìyá rẹ nìyẹn àwọn mùsùlùmí tó ń ti pé dáadáa lọ fẹ́ ṣe wọ́n ní àyè yìí kìí sáyè tá a ti ṣe wáàzì kìí sáyè tá a ti pààyàn lẹ́nu mọ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ńkọ́ kò ní jùmọ̀á kò sì gbọ́dọ̀ má ṣe é ọ̀ tó bẹ̀ tó jáde àmọ́ tó o bá ṣe à ń bẹ lọ́nkọ́ gbà fún ọ ní kíni lóhùrù. eléyìí túmọ̀ sí pé ọ̀ràn àyàn ẹni ká tẹ́tí gbọ́ kútúbà ọ̀ràn yẹn ni ká gbé ẹnu lọ nígbà tí wọ́n máa ń ṣe ẹnìkan á gbé àwọn Yorùbá wọn sọ lọ tí wọ́n ò sọ lárúbáwá ni kótóbà náà nù kò sí lárúbáwá kankan sí lárúbáwá ni wọ́n sọ gbọ́ lárúbáwá ni ó kúkú gbọ́ èyí tó gbọ́ náà wọ́n ń sọ fún ọ yìí lórí ìgbà tí wọ́n wá ń ha tí wọ́n ń sọ lárúbáwá kan tí wọ́n ń ha ọ̀nà fún tí o sì gbọ́ kankan nu gbogbo ẹ̀ wọ́n a fà wọn á ń sọ fún ọ lédè rẹ tó gbọ́ o tún commonize ẹ o tún sọ̀rọ̀ kọtọ o. hadithi wa látọ̀dọ̀ Jabir ibn Abdillah radiyallahu anhuma ó ní ọkùnrin kan ó wọlé ní ọjọ́ jumu'a ó wọnú masjid anabi sallallahu alayhi wa sallam sì ń ṣe khutuba lọ́wọ́ ó wá ní late comer ó wá ní late comer ẹ mọ̀ pé ẹni tó bá ti pẹ́ kó tó dé masjid tó fi jẹ́ pígbà tó dé sí ìmáàmù ti gun mímbàr sẹ́mi kó kọ́ rẹ̀ ò ní wọ fáìlì kò ní wọ fáìlì kó wá sí júmọ̀à kò sì tú ẹrú tí ó sá padà bí ẹni tí ń bẹ̀rẹ̀ pé tí ìmáàmù bá ti bẹ̀rẹ̀ kútúbà kéèyàn tó dé tí yẹn á béèrè níbo mi pé sẹ́yìn ìmáàmù tí yẹn ò tí ì dé sẹ́yìn lè sá lọ ọbẹ̀ sá lọ ọbú ibi tó wọ̀ yín lọ wọ̀ ó kọ́ ní wọ fáìlì sọ ṣùgbọ́n tiẹ̀ sẹ́pẹ́rẹ́ inshàlá wàá bá júmọ́ à ọ̀wọ́ pòkọ̀ rẹ ọ̀kan wọ fáìlì ni kí lọ́ọ́ wá débẹ̀ ẹ̀mẹ̀ kọ́pọ̀lọpọ̀ kẹ̀sìn kún kankan ìgbà tó bá wọn wọn lọ tẹ́yìn náà bá ti fẹ́ ṣe káwọn èèyàn tètè mà torí pé àwa tá à ń já síwájú lóríṣiríṣi àwa la lè mú káwọn èèyàn dúró déédéé níwọ̀nba wọ́n ti mọ̀ yín pé yọ̀ọ̀fẹ́ tó tú tààtì kẹ́ tó ṣe júmọ́ à wọ́n ti lérò pé yóò tiẹ̀ tó three kẹ́ tó ṣe júmọ́ à ẹ̀yìn ọkàn yí padà lójijì ni aago méjì ò tó lù ẹ sì ṣe júmọ́ à á ah, kí ló ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ báwo júmọ́ àtúntò yẹ ká gbàgbé pa kí láti quarter after one làwọn àkùsẹ́ ní two tó two làwọn àpé kínní tó bá dọ̀sẹ̀ tí mo yóò tètè dé àbí oní tètè dé yóò tètè dé àmọ́ ẹ̀yin náà ẹ àwọn èèyàn tètè dé ẹjẹ́ àmọ́ sẹ́ńtù wọ́n èèyàn tètè dé ọ̀dà two thirty wọ́n èèyàn tètè dé ọ̀dà bàbá sẹ́ńtìrì náà kò kúkú burú wọ́n èèyàn tètè ọ̀dà three thirty <laughs> èyí tí wọ́n fi máa parí júmọ́ à tí wọ́n tún pèpè fún àṣírí lẹ́ẹ̀kan náà so nítorí di eléyìí báyìí kò bá jẹ́ sáfù kan ló pé àbí òye wa tẹ́ ẹ fi gbé júmọ́ ọlọ́run fòrèsì àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kọ́ àti tètè máa lọ síbi àti sẹ̀sìn kò ní ìdí pé káwọn máa dúró pé àfi tí lágbájá bá dé ìgbà tẹ́ ń pẹ́ nǹkan àwọn kan wà tó pé tẹ́lẹ̀ náà wọn ò lè bá rákà kejì wọn ò lè bá dúró rákà kejì lọ alákọ̀ọ́kọ́ wọn ní bá so nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀yin ó gbìyànjú láti mú àwọn èèyàn máa tètè wá kọ̀mọ̀dájú kó àbá sọ́láàtì yà bàbà wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kútúbà ni. lọ́ba rí táwọn èèyàn ti ń tú jáde ṣé wọ́n wọ́n tún kọjú síbi tí wọ́n ń bọ̀ àbí wọ́n kíákíá ní dákun tọ̀n tọ̀n tọ̀n gbogbo èèyàn ni ọ̀fẹ́ o láyé nu o kí ló wá fẹ́ sọ fọlọ́ ọlọ́run tó ti fi yé wa borí ahán nàbì sallallahu alaihi wasallam irú ládàá ti ń retí rẹ tó bá tètè dé irú ládàá tiẹ̀ tí wọ́n náà dé lákòókò tó ládàá tiwọn náà tó dé lákòókò kẹta ìwọ tó dé lákòókò kẹrin ìwọ tó dé lákòókò karùn lẹ́yìn rẹ̀ lẹ́yìn ẹ̀yìn kò sí nǹkan kan má wọn ti tìwé torí ọ̀dọ̀ wọ wa ẹhẹn ká máa jáfáfá níbi oríire. òòrùn ti yẹ̀ láti aago kan kù ìṣẹ́jú mẹ́ńlá àbí ó kù kọ́tà àbí ó kù ìṣẹ́jú mẹ́ǹdínlógún ìwọ ò dé títí aago kan sọ àyè ká wá ti torí tiẹ̀ ká dájú mọ́ àdúró aago méjì ààbọ̀ aago mẹ́ta kódà o kódà náà ọkùnrin wọlé anabi ń ṣe kútúbà lọ anáwó ànisọ lẹ́t jọ àti kírun bí ilé ìjẹ́ rìwáyà imaamu bukhari nínú sahih muslim ó ní asọ lẹ́t ǹjọ́ wa ti kírun bí wọ́n fi àmì ìbéèrè sóhun níwájú asọ́láìt jọ̀wọ́ ti ṣe sọ́láàtù bí kọ́lẹ́lẹ́ atúnṣàǹfààní kan láìpẹ́ yìí ìgbà tí ẹnìkan béèrè kí ló dé táwọn àfi sọ pé ká má máa sọ irun sọ́láàtù ni ká máa sọ wọ́n á pé ah màtọ́ jẹ́ pé ẹlẹ́yìn kírun kí ni irun náà tẹ̀ ń kí. tọlọ ní jẹ́ ìrun àbọ̀kanú àwọn orúkọ rẹ nírun ẹ̀rú sì ń bà wá kó má jẹ́ pé nítorí ni pé àwọn ń kí oòrùn kékìkì ni ń kí so ti lọ kírun náà Yorùbá so ti lọ kí níbo lọ́wọ́ àti òfin lọ kí ó káàárọ̀ ó káàsán kú ẹ̀ ó tún kí kú alẹ́ ó tún kú kú alẹ́ tó tó jìnnà sálẹ̀ àkọ́kọ́ kí là ń kírun ẹ̀rú ń bà á kó má jò oorun ẹnìkan wá ní wọ́n ti bí àáfàá kan náà láyé jọ pé kí ni túmọ̀ à ń kírun kírun kírun irun wọ́n ní ní bí orúkọ yẹn ti ṣe wá wọ́n ní àwọn tí wọ́n jẹ́ mushrikuna tí ó gba islam àwọn ni wọ́n kọ́kọ́ sọ lórúkọ àwọn ni wọ́n sọ sọ̀láàtì ní ìrun wọ́n nítorí pé táwọn mùsùlùmí bá lọ tí wọ́n lọ sí sọ̀láàtì àwọn kùfàrì yẹn máa wò wọ́n tí wọ́n bá tún bọ̀ wọ́n máa wò wọ́n wọ́n á ní tọ́rọ̀ bá ti wá dà wọ́n pọ̀ pé à ẹ̀yin tẹ́ ń kí ọ̀run ẹ̀yin tẹ́ ń kí ọ̀run. pé ọ̀run pé sama sánmà pé ọ̀run lẹ́yìn ń kí gbígbà tó yẹ pé ayé làwọn ń kí ń tà wọn àmẹ́yìn ń kí ọ̀run wọ́n á ní ọ̀run ni wọ́n pè ní à ń lọ kírun à ń lọ kí ọ̀run à ń lọ kí ọ̀run à ń lọ kí ọ̀run tó wá fi di à ń kírun sọ́run lẹ́yìn kí abẹ́ lọ ẹ̀ dáhùn o. wọ́n bá ń kí ọ̀run tó ń sin ọ̀run ó di mushrik torí ẹ gbólóhùn kò tiẹ̀ dá rárá ni sọláàtù ni sọláàtì ń jẹ́ àtúgbọ́dọ̀ sọ pé mò ń kí sọláàtì mò ń ṣe sọláàtì mò ń kí sọláàtì báwo tó kọ lọ́ọ̀ ni sọláàtù ilé ìjẹ́bù sí tí wọ́n bá táwọn kan bá ti wá fi nǹkan kan lélẹ̀ jẹ́mà tó bá ti lè máwọn èèyàn létè máwọn láhán kò síbẹ̀ sí fẹ́ ṣàtúnṣe yọ pẹ́ bí àwọn generation bíi mẹ́ta ti ń bọ̀ bí àwọn ni ọgbà tán táwọn pàlẹ́ yìí ti tàn bọ̀tíkásá bẹ̀rẹ̀ ń tiwa à ń ṣe kí ni sọlẹ́ à ìsìnkú à ń kírun kírun báwo àmọ́ ẹni máa báwọn èèyàn sọ̀rọ̀ kan wọ́n ṣe sọlá kí ni wọ́n ṣe èyí tá à ń pè nírun so yé <laughs> so kò ní tètè yí o pé sọláàt èyí tẹ́yìn ń pè irun ẹ má pè irun mọ́ yóò àmọ́ yé wọn ní sọ ok sọláàt sọláàt torí ẹ sọ pé sàká sàká ẹnìkan pè ń pèkúpè náà àmọ́ síbẹ̀síbẹ̀ ọtún máa ń tọ́ wá pé zẹ̀kẹ́ àwọn wá ní kíni sàká hajj wọ́n ní kíni ají wọn yorùbá láìsí anabi sallallahu alaihi ṣe kutuba anabi asalayi so ti ṣe sọláàtì bi kọ́lẹ́lẹ́ onírárá o sọláàtì táwọn abẹ́ ń bi léèrè pé so ti ṣe náà ní kíni tahiyatul masjid etí wọ̀ kakún yìí gbogbo ìgbà tó bá wọ masjid ọkàn jókòó kíákíá ni eléyìí tó wá pé ìwọ kakún tó bá wọ masjid yọ wà á lóṣù bí ẹni fẹ́ yàgbẹ́ pé òun kúkú jókòó ẹ wò ládàá tó sọnù fúnra rẹ̀ àníkó tahiyatul masjid kó o fi ṣe kíni kó o fi kí masjid ilé ọlọ́run tọ́ ó túmọ̀ sí pé imam tí imam bá ń ṣe khutuba ọ̀tọ̀ kó tara khutuba dojú ọ̀rọ̀ kò yẹn kan pàtó lágbájá báwo ni tó ti ṣe sọ̀láàtì bí bẹ́ẹ̀ ni mo ti ṣe ntí ṣe ẹni tí wọ́n bá sọ̀rọ̀ oní òfìlà káyì síbi tí wọ́n ti ń bá sọ̀rọ̀ tí ó sì máa dáhùn kò sí ń tọ́kàn yín ẹ má yà gbọ̀ràn dùn màtí ìmáàmù ní sọ ti ṣe sọláàtì bí o ti ṣe tahiyatul masjid lánàá kò tí ì ṣe o ah, ta ló bì wọ́n òfin lọ́mí ń dá sí so ẹni tí wọn bá ti bi léèrè ọ̀rọ̀ kó dákẹ́ àbí kí wọn wọ masjid kó ṣe tahiyatul masjid kẹwàá máa pé bàbá ìmáàmù ẹ pàkíyèsí àwọn eléyìí o wọn ò ṣe tẹ̀ yíyá o à <laughs> ètò ọ̀sọ̀ fàkọ́d làgọ́wọ́tà ọ̀pàdánù jùmọ̀ àná àbí kọ́ jẹ́ pé ansẹ̀ tí ń dún bí ṣe ń dún yìí lọ́jọ́ jùmọ̀ à ẹ bá ní sọ fáwọn tí ẹ̀rọ bá ní sọ̀rọ̀ wọn ké yìí o kí wọ́n fún ni tí máa ń fẹ́ o ẹ̀kọ́ àwọn bàbá kan wà lẹ́nu gbọ́rọ̀ làwọn gbogbo ohun tí ọkàn wọn ni wọ́n máa wí lọ́ba máa pàdánù ká máa pàdánù gbogbo ẹ̀san kọ́lẹ́lẹ́ onírara o ó túmọ̀ sí pé tí wọ́n á bíyàn léèrè tí màá bá dojú ọ̀rọ̀ kọ níjọ́ jùmọ̀ à tí wọ́n ń ṣe kútùbà lọ kò sí ní tó burú pé kọ́ dáhùn àmọ́ ló di wọn bí tí wọ́n ń bí ọ ti ṣe máa kìí ṣe àsọsẹ́nu jàǹrà ọwọ́ wọn bá ń tẹ́ ọ ti ṣe sọ́láàtì rárá. kọ́l anábìnrin qum fasalli rak'atayn ajẹ́pẹ́ dìde kó o ṣe rákà méjì nínú riwaya wa khaffifhuma àbí wa awjiz wa awjizhuma àbí wa awjiz fihima kó o ṣe wọ́n ní fúfúyẹ́ kó o má fi wọ́n falẹ̀ ṣe wọ́n ní fúfúyẹ́ kó o ṣe kíákíá kó o hadithi yìí hadithi ńlá ni o ó tọ́ka sí ńlá wípé àṣẹ tahiyatul masjid ó tún kárí ẹni tó wọlé nígbà tí ìmáàmù ń ṣe kótóbà lọ́wọ́ arákùnrin yìí ó wá nu rìwáyà ìmáàmù Muslim pànàbí dárúkọ rẹ̀ ìpè yá Suleik yá Suleik orúkọ rẹ̀ nu Suleik tó o ti ṣe sọláàt orúkọ rẹ̀ jẹ́ Suleik al-Ghatafani Suleik al-Ghatafani. al ghatafani suleik al jọwọ ti ṣe sọláàtù bí ó ní rárá o anabi sallallahu alaihi wasallam ni kum fasalli rak'atayn wa awjizhuma dídé kó mú rákà méjì wá kó o sì ṣe wọn fúfú yẹ. tọ́ eléyìí jẹ́ ẹ̀rí tó múnádóko Bukhari Muslim gbà wá ṣùgbọ́n riwaya kan ọwa ike Umar sọ ike tí imam ti gun mímbàr fala salata wala kalam ẹ gbọ́dọ̀ tún ṣe sọláàtì mọ́ ẹ sì gbọ́dọ̀ sọ̀rọ̀ má hadith yẹn hadith mawdu' irọ́ lásán ni tọ́lá nìkan bẹ́ẹ̀ náà tó gbà wá wọ́n ní matruk àyè gba hadith rẹ̀ àyè tí ẹ gbé yẹ̀wò ó ń gán àti gbé sọnù gbówó alọ́rọ̀ tó gbà wá ó ti dàgbé sọnù ìyàtọ̀ bá rí báyìí ọ̀tọ̀ súnà pé tó bá wọ masjid imam ọba àmọ́ ṣe khutuba lọ kó o ṣe tahiyatul masjid kó tó di pé wàá jókòó ó ti wà ní masjid tẹ́lẹ̀ nǹkan kan á gbé ọ jáde bí kò fẹ́ tún àlùwàlá rẹ̀ ṣe tó bá tún wọlé padà ńkọ́ imam ọba àti máa ṣe khutuba wàá ṣe kí ni tahiyatul masjid kó di pé ó jókòó eléyìí jẹ́ ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù apá kan nínú wa àwọn sọ pé rárá o tí imam bá ti dórí mímbà kọ̀tọ́ kátó ṣe tahiyatal masjid ma imaamu malik rahimahullah àwọn náà tún máa di sìkan wá masjid máa náfìlà nígbà ń kútúbà lọ ní kó jókòó ṣùgbọ́n àdìsí yẹn kò fẹsẹ̀ ẹni lẹ̀ àdìsí yẹn kò fẹsẹ̀ ẹni lẹ̀ ṣùgbọ́n eléyìí kò lẹ́jà ń bá ó tí àìpá àgbọ́yé nu rẹ̀ dìde kó o ṣe sọ̀láàtì rákà méjì kí ni tí ò yé ń bẹ tí o ti ṣe sọ̀láàtì ti ṣe sọ̀láàtì a jẹ́ pé ṣe sọ̀láàtì rákà méjì kó o sì gbọ́dọ̀ fagùn kí ni ò yé ń bẹ so eléyìí fi hàn wá pé ìmáàmù ọba àmọ́ ṣe kútùbà lọ á ṣe kí ni á ṣe náfìlà rákà méjì ṣùgbọ́n dìímù o ẹni tó bá ti dé masjid tẹ́lẹ̀ tó ti ṣe tahiyatul masjid ó ti wá jókòó ó wá jókòó jókòó jókòó jókòó bóyá ń kí alukur'ani ni àbí ń ṣe dhikr ìmáàmù fi wá dé ìmáàmù fi bẹ̀rẹ̀ kútúbà ó ti wá rántí pé kóun ṣe náfìlà míì ò tó bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀ tó bá dìde yùn á kọ̀ fún ọ jókòó òtún kí òtún ṣètò ẹyẹ tó lè mọ ṣètò àná àwọn náfìlà kan àti wọn ni kí n ṣe ńgbà tẹ máa ń ṣe kútúbà pé kí ni jókòó jókòó jókòó mẹ́wọ́ eléyìí ń jábọ̀ sójà ń bẹ́ ọ tọ́ tọ́ bá wá dé lákòókò tí ìmáàmù ń ṣe ìmáàmù ò tí ì ṣe kútúbà ìmáàmù jókòó lórí mímbà wọ́n ń pè fún sọ́láàt níwájú imam ìwọ sì ṣẹ̀ṣẹ̀ wọ masjid ni ṣé kò dúró kí wọ́n fi pèpè fún sọ́láàt tán ni àbí kò ṣe tahiyatul masjid ní kíákíá lọ́nà tó ṣe pé gbà tí wọ́n máa fi parí ìpè fún sọ́láàt sí ìwọ náà ti sálámà níbi tahiyatul masjid rẹ wàá máa wá dáhùn ìrun tí wọ́n ti pè àsọ̀láàt tí wọ́n pè ńgbọ̀ bá yá ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀gba pípọ̀ gbọ́dọ̀ dúró dáhùn ìpè tí wọ́n ń pè fún sọ́láàt kó fi wá jẹ́ pé gbàtí ìmáàmù bá wá ń ṣe kútúbà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣe tahiyatul masjid wàá ṣe tahiyatul masjid lákòókò tí wọ́n ń pèpè fún sọ́láàt lọ́nà tó fi retí gbọ́ gbogbo tí ìmáàmù bá ń ṣe tó bá ti bẹ̀rẹ̀ kútúbà láti bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́yìn eléyìí wàá wá ṣagbára láti rí i pé sọ́láàtì tán pè tó o gbọ́ tó lè dáhùn ọ̀ wá dáhùn rẹ̀ kódà kò sí lẹ́yìn sọ́láàtul jumu'ah eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹnìkan wá dìde ìmáàmù ń ṣe kútúbà lọ́wọ́ ló ń wọnú masjid ló wá fẹ́ ṣe tahiyatul masjid wọ́n wá rán alágbára mọ́mìrò kan sí i kọ́ lọ́ọ́ fàájókòó ntúláàsì kọ́ lọ́ọ́ fàájókòó ntúláàsì gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ láyé àwọn sábẹ́nu ẹnìkan ìyànnáfíà báyẹn nígbà tí ìmáàmù ti dé wọ́n á rán ẹnìkan kíkọ́ lọ́ọ́ fàájókòó gbogbo bí wọ́n ṣe ń fà tó kọ́dà kò ṣe bí ìgbà tó ń rìn wọ́n kàn ń bá sọ láti rẹ lọ. ó ní bò lòun ṣe filẹ̀ lẹ́yìn súnà anábì sallallahu alaihi wasallam tó sọ fún wa pé ìmáàmù ọba àmà ṣe kútúbà ká ṣe tahiyatul masjid. sọ láyé ìsìn wọ́n ti ṣerú rẹ̀ náà láwọn ìlú nàìjíríà ń bì àwọn ìtàn láwọn ń tẹ̀lé màlìkíyà títí dójú ikú màlìkíyà àmútù àwọn tẹ̀lé màlìkíyà dójú ikú so sọ́ba di pé ìmáàmù ṣe kútúbà lọ ẹni tó bá lè wọ lọ́jọ́ yẹn tó bá fi lè dìde kó ń ṣe náfìlà à wọ́n fẹ́ lè bẹ orí ẹ̀ tó bá lò jókòó lẹ́rọ̀ nígbà táwọn gidi gan kú ìbá gbé ọ tí wọ́n gbé ọ tí wọ́n fi ọ́ òkè tí wọ́n á sọ rẹ so náà ò ní bá wọn dá rú ẹ̀ mọ́ lọ́sẹ̀ mi ọ̀ yà tètè máa dé gbogbo eléyìí àìmọ̀kan ni máa bì torí kí ẹni tí wọ́n mọ̀ wọ́n mọ̀ ọ̀pá gbára náà làwọn fi yanjú gbogbo ẹ̀ ẹ̀ lùkọ́ dẹ̀ torí tọ́lọ́ ẹni tó fẹ́ sẹ́sì ẹni wọ́n lùkọ́ dẹ̀ wọn ò lùkọ́ dẹ̀ ń di bọ́ọ̀lù fa ní mẹ́sítìdì wọ́n ti wá lù ní ti ń dẹ̀ subhanallah so eléyìí jẹ́ bó ti so jẹ́ ń bẹ̀rù pé bàtí ìmáàmù ti máa ń sọ kútùbà ọ̀tọ́ kí ìmáàmù òdojú ọ̀rọ̀ kan yẹn kò sì burúkú ẹni tá a dojú ọ̀rọ̀ kọ́kọ́ dáhùn lóde wọn àbí béèrè tán ṣe tán bí ṣe máa. bákan náà a sì tún rí i pé ìmáàmù ń ṣe kútúbà kò pé ká má ṣe tahiyatul masjid sílẹ̀ yọ̀ takura wọn tó o bá rí ẹni tí ń sọ̀rọ̀ tó o bá sọ fún kíkọ́ dákẹ́ lásán ọ̀pàdánù jùmọ̀ kò sì burúkú ṣe tahiyatul masjid tó o bá ẹsẹ̀ wọ masjid a sì mọ̀ pé tahiyatul masjid ò lè ṣeé ṣe láì sọ̀rọ̀ sọ́láàt allahu akbar yóò sì parí pẹ̀lú asalaamu alaykum láàrin rẹ̀ kíkẹ́ alukurani láàrin rẹ̀ tasbíyẹ̀ ní ruku tasbíyẹ̀ ní foríkanlẹ̀ ṣé gbogbo eléyìí ọ̀tá kó bọ́ ọba rẹ̀ ni ti ń sọ̀rọ̀ tó ọ tiẹ̀ sọ fún kíkọ́ dákẹ́ lásán o ti sọ̀sọ́kùsọ ò ní júmọ́ à kan nínú wọn lọ́ọ́ takora wọn làwọn fi sọ pé ẹni ti lè wọ masjid kò tiẹ̀ gbọ́dọ̀ ṣe tahiyatul masjid ni gẹ́gẹ́ bí àwọn imáàmù Malik wọ́n ní ṣe bọ́lá ń sọ pé fàyídà kúrì alukùránù fastami'u lahu wa ansitu àní kùránì nù kútùbà lélẹ̀ sànàbì sallallahu alaihi wasallam tó sì sọ pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ nígbà tó máa ń ṣe kútùbà òun kan náà ló tún sọ pé tábà wọn masjid ní ìgbà tí wọ́n ń ṣe kútùbà lọ́wọ́ ká ṣe tahiyatul tá a bá fẹ́ fi hadisi tahiyatul masjid yìí ṣiṣẹ́ ṣé kò tako hadisi má sọ̀rọ̀ wọ́n ní kò tako torí pé má sọ̀rọ̀ fẹ́ni tó ti wà nù masjid tẹ́lẹ̀ tẹ́nìkan jókòó títọ́ fẹ́ máa sọ̀rọ̀ ṣùgbọ́n ṣe tahiyatul masjid tó bá wọ mọ́ṣáláṣí ìyẹn fẹ́ni tó ẹ̀sẹ̀ wọlé torí ẹ̀ méjèèjì àyè ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni ti jókòó má sọ fẹ́nìkan tí ń sọ̀rọ̀ kó dákẹ́ ẹni tó ẹ̀sẹ̀ wọlé kò tahiyatul masjid kò takora wọn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọn. àmọ́ náfìlà míì kò sáàyè rẹ̀ ọ̀gá ẹ̀ bá ti ṣe sọ ó ti jókòó nu masjid tẹ́lẹ̀ ó ti ṣe tahiyatul masjid tẹ́lẹ̀ ọ̀wá rí i pé ìmáàmù dé ọ̀hán ni ọ̀rán ti náfìlà rákà mẹ́fà wọ́n sì ní kọ́ ọmọ sẹ́ni tí màmú tó bá ti gun mímbà sẹ́yìn kó àwọn tó ń wá wa kú wàá ká wọ́n máa ṣe ṣèṣe kú sẹ́nu. bàtà ni ọgbẹ́nu lọ ọ̀ gbọ́dọ̀ sí nǹkan kan lọ́wọ́ rántí náfìlà rákà mẹ́fà eléyìí ọ̀tọ̀ o ẹni tó bá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tú láti rẹ̀ kó jókòó jókòó kí náà náfìlà kí nìyẹn so bẹ́ẹ̀ ni torí ẹ̀ ẹni tó ti dé tẹ́lẹ̀ kò sáàyè láti yan náfìlà fún ẹni tó adé nìsín náà tó fẹ́ yan náfìlà ó wá kíráka méjì yẹn ó fi bí ogún ìṣẹ́jú kí ó ti takùn tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé wa awjiz fihima wa khaffifhuma kíráka yẹn ó fúyẹ́ méjèèjì yẹn kó fúyẹ́ èsì kíkọ́ ọmọ wa ka ẹ̀ eh, Suratul Baqara. ọfẹ ríbi tí ìmáàmù yọ bá kútúbà dé lónìí àyà mélòó lẹ́yìn ó fi ké bá kọrọ ṣe eléyìí ọ̀tọ̀ o bákan náà ẹni tí ó sì ti wà ní mẹsìtì àtọ ẹsẹ dé yìí nìsí dípò kó kí rákà kó ṣe rákà méjì ó wá ṣe rákà mẹ́rin onítẹ̀híẹ́tìl mẹsìtì tàǹbẹ̀ ibi rákà méjì péré ni kò sáàyè fún láti fi kún kò sáàyè fún láti fi kún. ẹni tó wá ti dé tipẹ́ kàkà kó jókòó nu masjid òde masjid lọ́lọ́ jókòó sí ńkọ́ sọ́tọ́ kàkà kó jókòó nu masjid ó jókòó sóde masjid tahiyatu kí lòun ó ṣe kò lè ṣe tahiyatu masjid hatman torí kò sí nu masjid adéke tahiyatu kharij masjid yóò ṣe sọ láti rẹ̀ kí òde masjid eléyìí tó ti jẹ́ aláṣẹ hàn àyè ń bẹnu mẹsídìí òjòkó ọwọ àjòkó síta onítorí máa ṣe sàlámù àlékún kọ máa sá lọlé kí ni ń lé lọlé kí ló fi ilé jòsì lọ torí ẹ̀ka payọ lọ eléyìí jẹ bó ti ṣe jẹ ń bẹ tó o bá dé ń jọ ọjúmọ kò sí tó burú pé kò sí tahiyatul masjid kọdùn ganin sunna anabi muhammad sallallahu alayhi wa sallam subhanakallahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك تعالوا نسات سلام Change. So, I'm not going to have to do it. So, I'm going to have to do it. ó ti sọ̀rọ̀ òun ò ṣe wá chẹ́ńjì naam aleykum salaam. ọ̀dà dúró wọn bá parí sọ̀lá àtúwá máa ṣe aleykum salaam tún jẹ́ nǹkan tó máa rìn nǹkan wá wá rẹ́ǹtì rẹ́ǹtì méjì five hundred naira ìgbà tó wá return bí ẹ̀ padà ẹ̀ lẹ́rẹ́ ta ìpàdà tí èèyàn máa ta ní two by ní àbí three thousand ẹ̀ lónìí máa. ta lè fẹ́ tà fún. ọ̀tọ̀ ni láwùjá pọ̀ jù lọ. ọ háyà rẹ lọ́dún yẹn five hundred èèyàn sì fẹ́ tà ní three thousand òní máínọ́ọ̀sì five hundred yẹn nu three thousand ìháyà ọ̀tọ̀ títà ọ̀tọ̀ èrè lọ́lọ́run tó mú wá fún mi. Now.

bí a ti máa ti pè sọ láti tẹ̀ǹtì ìmáàmù sì ti bẹ̀rẹ̀ sọ tó ti bẹ̀rẹ̀ kútúbà wà dákẹ́ fẹ́m tẹ́lẹ̀ náà ìbá ti sọ wípé ìmáàmù gan yẹn dúró sí àdúà tí ó fi bẹ̀rẹ̀ kútúbà ìwọ gẹ́gẹ́ bíi ta ni wọ́n wàá bẹ̀rẹ̀ àdúà wàá dá dúró ọjọ́ gbèsè rẹ̀ nígbà tó bá parí sọ láti wàá máa san náà aleykum salaam mọ̀ mọ̀ wọn ní sáà lè máa jọ́ọ̀tì nǹkan kan kalẹ̀ nígbà tí màmú bá ń sọ kútúbà kí là ń jọ́ọ̀tì. tó ń sọ àkọ́kọ́ kútúbà yìí sí lẹ́kọ̀ọ́ yìí sí lecture hall táyì pa ń jọ́ọ̀tì tó ń sọ tó bá yẹ kó mo fẹ́ mú nǹkan kan nu tó sọ yìí kí n tèpọ̀ ẹ̀ tí òfin ní kó bá mi torí pọ́ làwọn bò fọkàn méjì sínú gbáyà wa ní tẹ́tí gbọ́rọ̀ kí n sì tún máa kó at the same time ọ̀kan ò ní bá kan sọ nítorí délé sẹ́ẹ̀tì ánsẹ̀tì rẹ sẹ́nu rẹ̀ gbogbo nítorí bá wí tó bá fẹ́ kọ́ máa dà kọ́ ń gbọ̀ báyà naam aleykum salaam. ọ̀la àwọn ọmọ àmọ́ aleykum salaam. ọjọ́ tí ẹ̀ nígbà tí ẹ̀ bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lórí pé ẹni tí ó pẹ́ dé júmọ́ àti yẹ kó tó kó tó wọlé nígbà tó pẹ́ dé yẹn wọ́n ti pa fáìlì yẹn. Hmm. kí ni ó fi yàtọ̀ sí ẹni tó ṣe wípé ó sọ̀rọ̀ nígbà tí. ó yàtọ̀ ó yàtọ̀ torí pé lẹ́yìn ní ìsìngbà tó ń dé ó kọ rẹ̀ ọ̀kan wọ fáìlì ni kò wọ fáìlì àwọn tó ń wá sí júmọ́ à <laughs> àmọ́ inṣàlá yóò gbà ládàá kó ṣe júmọ́ à àbí òye wa lópin ìgbà tí ó sọ̀rọ̀ kó tún fòfò mí ìsira rẹ̀ òfo kò sókọ òfo kò sí ládàá jùmọ̀ àmọ́ tó bá mọ lórí òfo kò sókọ nùwè tí ó sì sòfo jùmọ̀ à ó sóríire náà àbí òye wa ìjẹ́bùsùn àmọ́ tì í yẹn òun ò sòfo kọ àmọ́ sòfo jùmọ̀ tó bá tètè dé o ó kọ wọnú fáìlì ṣùgbọ́n ọ̀fẹsẹ̀ rẹ̀ tá ń padànù ọ̀hà gbalada jùmọ̀ à. naam wọ́n máa aksarahum irun wọn pọ̀ bàjẹ́ láyé naam rè àǹgangan ara rẹ̀ ó ń bùkátà kí wọn tún máa ṣe kútúbà nípa kíni júmọ̀ à àbí òye ibi àwọn òfin tó de júmọ̀ à ó ń bùkátà kútúbà pàápàá láwùjọ tó ń pa àwọn alif tá a sá tí ì wọn bùkátà káwọn ìmáàmù tún fi sínú assignment kútúbà tí wọn máa ṣe kí ni ń jẹ kútúbà gan kí lọ́jọ́ júmọ̀ àgàn kí làwọn òfin àti ìdájọ́ tó rọ̀ mọ́jọ́ à pàápàá jùlọ ńgbà tó pẹ́ lómi náà kò ní í ṣe sọ láti àfọ́jọ́ àyínú tó wájà mọ́ so ẹ máa sọ fún ọkùnrin lè mà tó rọ́pọ̀lọpọ̀ ọ̀ma wàláì sáṣẹ́yàn ní bẹ ní júmọ̀ à táǹsẹ̀ tí alákòóbá burúkú yìí ó dùn lápò rẹ̀ tí ò ní jáde ṣàṣeyàn ni tí ó bá jáde gbọ̀tún yóò jáde gbòsì ẹlòmíì ò sì ní jáde yóò lọ sẹ́yìn mẹ́sìtì ni wọ́n máa gbé àwọn àwọn mẹ́sàlásì àwọn mẹ́sàlásì ebi o ti sọ̀rọ̀ náà naam maaleykum salaam. àdégbé ṣe sọlá o bá mélòó ló ké sókè kò sí wàhálà yóò forí kanlẹ̀ tí ó bá sì forí kanlẹ̀ kò bá sọ̀láàtì rẹ̀ jẹ́ kò bá sọ̀láàtì rẹ̀ jẹ́ kí ló ń sọ. kìí ṣe gbogbo ẹ̀ lànàbì máa ké sókè olódo ìdí tá a fi sọ yìí pé sọ̀láàtì rẹ̀ bàjẹ́ ó ní pé alimami shafi'i rahimahullah ó ní gbígbóhùn sókè níbi tó ti ẹ ká rẹ̀ ńlẹ̀ rírẹ̀ ń sílẹ̀ níbi tó ti ẹ ká gbóhùn sókè hayatun min hayati sọlá àwòrán kan ní inú àwòrán bó ti yẹ ká ṣe nu sọláàt pípa irú àwòrán yẹn ti kò bà sọláàt jẹ́ kò sí pé ká forí kanlẹ̀ ṣó yé wa ṣùgbọ́n ìtànà bí máa ń ṣe sàábé ní àyà kan àbá àyà méjì lànàbí máa bùn wá gbọ́ torí kéèyàn ọmọ máa ṣe ẹ̀rí lò ìdí tá a fi kó ló donu àyà kan àbáyà méjì lànàbí máa bùn wá gbọ́ wọ́n wá káyà méje èwo ta ta lórí fi jọ ẹlòmíràn tún á ṣe yóò tún fà kíkọ́rí pé ẹ̀ mọ súnà ẹ dákun ta ni ọ̀ á mọ súnà ni àyà kan àbí méjì lànàbí máa bùn wá gbọ́ ìwọ́n sì fi ké odidi àyà méje òkèòkè so ìmáàmù Shafi'i ni àwòrán kan àwòrán sọ̀láàtì ó ló dàbí gbígbọ́wọ́ sókè nígbà tá à lọ rùkú gbígbọ́ sókè lẹ́yìn ìgbà tá a darí rúkú tíyẹn bá pati sáàni yóò ṣe sùjúdù sáwò wọn ni bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ náà ni kọ́bùt ká gbọ́ lórí ara wọn ká gbé lórí gbáyà àwòrán kan nínú àwòrán sọ́láàt tíyẹn bá gbọ́ lórí gbáyà sásọ pé yóò ṣe sùjúdù sáwò ẹni tó sì lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe tẹ́ ẹ bá ṣe ṣé wípé ẹ ṣe bàdí so bẹ́ẹ̀ lórí inṣàlá kò sí ní tó ṣe sọ́láàt rẹ̀ ṣùgbọ́n tó bá ṣe sùjúdù sáwò fún gbígbóhùn sókè àbí rírẹ̀ hùn sílẹ̀ eléyàn ni madhabu imaamu malik rahimahullah naam. kí ló wà ní kí ló wà ní léyìn ahan ilé léyìn wa èèyàn tí lọ masjid ọ ní sọ̀rọ̀ ẹbí mùsùlùmí ni wọ. o ti kọ́kọ́ dáràn o lọ o tún wá dáràn o tún máa sọ̀rọ̀ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ náà àríkùn sọ̀rọ̀ wọ́n ṣe Ha Naam. ìmáàmù ìmáàmù ṣe ń ṣe wọ́n ṣe ń ṣe kútúbà lọ́wọ́ kìí sì ṣe pé ọ màmá so ọkàn jẹ́ reaction ntòsí ọ tó palẹ̀ mọ́ fún ṣáàlà kò sí ní tó burú mi aleykum salaam sẹ́mi pé ẹni tí ń ṣerú rẹ̀ náà anábìíní lọ́wọ́ abijókòó lọ́wọ́ abijókòó ti ń fara ní àwọn èèyàn irú àwọn tí wọ́n máa pẹ́ dé tí wọ́n máa tí wọ́n máa déjìká yín kọjá tí wọ́n máa tẹ àwọn èèyàn mọ́lẹ̀ anabi nìkan lọ wá bí jókòó ọkọ àdéhìtà nfara ní àwọn èèyàn náà. ọfẹ ṣe jùmọ àt. bóyá ọfẹ ọ wá mọ̀mọ́ pa jùmọ àti ẹ̀ sílẹ̀ bóyá torí tó wá sí ní ọfẹ eh, eh, fi ní táìmù àti. wọ́n fẹ́ ṣe ní asiri ẹnìkan fẹ́ pa zuhur asiri juma ni o zuhur ah kò sí ní tó burú mọ́ aleykum salaam. àdéhìí tún kò sí kò sí àṣejù ni anabi sallallahu alaihi wasallam wọ́n kó àìrójú bá níbi àti ṣe náfìlà rákà méjì lẹ́yìn sọlátù bọọlù àwọn àlejò kan lọba náfìlà yẹn anabi wa sanjọ kan lẹ́yìn asù Aisha sì sọ pé tànàbí bá ti lè ṣe nǹkan kan báyìí kì í pa tì mọ́ sọlọ́fẹ́ wa jẹ́ pé jojúmọ́ lẹ́yìn asù anabi tó máa ń ṣe náfìlà yẹn wo sì ní gbọ́ kẹ́nìkan kà fún ọ pé náà àwọn nàwa fílù tíṣẹ̀rí àmọ́ akpẹ́ká máa ṣe ní náfìlà araka méjì lẹ́yìn àṣù torí pé mùsálàmà wọn bí anabi sọlá àti anabi rárá òun tóun ní kìí ṣe tí tóun ní kìí ṣe tí torí ẹ kò sáyé náfìlà kankan lẹ́yìn àṣù àyàfi tó bá jẹ́ sọ̀látẹ́n láta sábàb sọ̀látì tó ní sábàb bíi tahiyatul masjid naam aleykum salaam. Imam ló yẹ kó máa ṣe léyìn ìmáàmù ló yẹ ṣe tí bá kò sí wàhálà lọ lé àwọn ọmọ yẹn kó inshàlá kò sí wàhálà ṣe pé tí bá sọ̀rọ̀ gan ọ̀tọ̀ kò tún fẹnu dán naam aleykum salaam ẹnìkan béèrè mi ẹlẹ́ẹ̀kejì báwo naam mhm. lọ́jọ́ jùmọ̀ jumua lọjọ jumua ẹyí pé lọjọ jumua ọmọ friday bá o kí ni friday. o mhm. <laughs> tó de mẹsìtì subhanakallahu muhammed.